akí ẹkú dédé wòye gbogbo ẹ̀yin ara wa níbikíbi tẹ́ ti ń wò wá orúkọ mi ni Sunday Akande ẹkú gbádùn ètò wa lójú gbogbo ìgbà níbi tí a ti mú àwọn iṣẹ́ ìránṣẹ́ eré orí ìtàgé tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run tó máa ń kọ́ni lọ́gbọ́n tá a ti mú wá fún yín àti àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ti ẹ̀mí tó jẹ́ ti àwọn ọmọ Ọlọ́run lórí ìkànnì yìí àtọ́ máa ń wo iṣẹ́ ìránṣẹ́ orin dùrù a tún ti gbé àwọn ohun àrà míì tuntun dé níbi tí ẹ tó mọ gbọ́ ìtàn àwọn akọni tí wọ́n ti takuntakun nínú ìgbàgbọ́ àwọn tí wọ́n ní àná tí wọ́n ní òní tí wọ́n ìtàn ní ọ̀la gbogbo yín tẹ́tí bá wa subscribe sí channel wa tẹ́lẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín ẹ máa tẹ̀síwájú pẹ̀lú wa àwọn ń rọ̀ yín gbogbo yín tẹ́tí subscribe tẹ́lẹ̀ afẹ́kẹ́ bá subscribe tẹ́ ẹ bá ti ń subscribe èyí ni ò lè ràn wá lọ́wọ́ láti fún wa ní ìwúrí wípé ń gbádùn wa àwọn àrírí tó máa ń kọ́ni lọ́gbọ́n wà lórí ìkànnì yìí èyí tó lè mú kí ayé ẹni kó nítumọ̀ tó sì lè mú ẹni tí ò ní àná tẹ́lẹ̀ kó lè ní òní àti ọ̀la ẹ túbọ̀ máa subscribe sí Sunday Akande channel. ṣùgbọ́n ẹ gbọ́ tíjọ́ ọ̀nà bẹ́ẹ̀ ni ìrìn sọ̀bá yín kílẹ̀ wá ṣe láàfin mi. ẹ̀yin kábíyèsí bí ṣé ọba pẹ́ ni ẹnì kì í pẹ́sẹ̀ akíntúndé la wá wá ẹ mú akíntúndé jáde fún wa àmú lọ àbí ẹ̀yin olóyè. bẹ́ẹ̀ ni. akíntúndé lẹ wá wá bọ́bá aṣọ akíntúndé lẹ wá wá náà ṣé ilẹ̀ tún kó ẹ̀sọ́ lẹ́yìn ń gbòòlà akíntúndé wá dẹrù jẹ̀jẹ̀ fún yín. àti pé ẹ gbọ́ ẹ lè mú lọ akíntódé ọ̀tẹ̀lé lọ bí kankan. kábíyèsí ẹ padà ẹ wò ó ìtàkùn tó bá ní kérin ọmọ wọdò lọ́rọ̀ tiwa o àtòhun àtẹrin ni ẹjọ́ ń lọ akíntúndé la wàá mú. bẹ́ẹ̀ni hmm, kẹsì máa wò ó ẹni tó ju ìwọ sódò ó ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o hmm. tí ìwọ rẹ̀ wá gbé ẹja ńlá sẹ́yìn hmm. mọ̀ pé tí ọba ju ìwọ lẹ̀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 tí mú tẹnu ẹ̀ ní ọ̀ṣẹ̀jẹ̀ mo sọ fún akíntóde ọ̀lọ́ọ̀bì kankan. kábíyèsí o èmi ni wọ́n wá mú ẹ mọ̀ jẹ́ kúrò mi dá wà lálẹ́ láàrin gbogbo òlu. Ah. ẹ̀yin ẹ̀yin ẹ mú kábíyèsí ẹ tètè máa gbàdúrà sí Elédùà tí òrìṣà gbábọ sálẹ̀ tí ọ̀gá ìgbẹ́bẹ̀ ẹ forí ọ̀ka hàn kánnakánná nà mẹ́ẹ̀ka jámọ̀ ìjà ìdè wàhálà wà. bíkúló mi ẹ̀gbọ́n mi èmi lójú tó wàá pariwo mi. ẹ bóde ẹ bóde o ah, nǹkan ti yan o. sọ́wọ́ ajọ́ ọmọdé ni àbí ọjà lè tó ní. nǹkan yan ọ̀rẹ́ yẹn Akíntúndé. kí ló ṣe. wọ́n ti mú lọ di òòṣà. di òòṣà. bẹ́ẹ̀ ni di òòṣà èwo. gbàbó ah, sọ́lẹ̀ ni gbàbó eh? sọ́lẹ̀ ah, ẹ wo nǹkan tá a wá ṣe báyìí ni láwa ṣe o kò wáyé mi o. mo ti gbà mo ti gbà mo ti lọ mo ti lọ náà. àjọkẹ́ ìyá mo gbé mo dáná ah, àjọkẹ́ o mo sì jí o mo kéde o mo sì sọ fún o mo sọ fún asukiti ni o mo sọ fún o àjọkẹ́ àjọkẹ́ mo gbọ́ ọ̀kẹ́ ti yá. èmi ni mo wá láàyè mọ́ Jésù aláyé nínú mi ìṣèmí ni mo wá láàyè mọ́.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 Hmm, àwa náà ó tún gbàdúrà fún lóru bẹ́yìn náà bá tají pẹ̀lú lórí ẹ gbàdúrà fún. Ah, ẹ tiẹ̀ dúró náà ṣé bí wọ́n ti mú akíntúndé lọ ṣé wọ́n ṣì ń yọ yín lẹ́nu ni. ọ̀yọ́ lẹ́nu mọ́ àárọ̀ ọ̀la ni wọ́n parí gbogbo ètùtù gbàbó sẹ́lẹ̀ wọ́n tàn wá padà wá wọ́n wà wádìí bóyá ọ̀ṣà bóyá ọgbẹ́jẹ̀ rẹ̀ àbí ọgbẹ̀jẹ̀ rẹ̀ kábíyèsí ẹ má yọra yín lẹ́nu ẹ fúnra yín sinmi ẹ wo ẹ jẹ́ ká gbàdúrà ìfẹ́ olúwa ṣẹ ẹ jẹ́ á gbàdúrà. Ah.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 ẹ mà ń lọ. Ode kija kija kija kija kija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 kábíyèsí ẹ ṣàánú mi mi ẹ mi kábíyèsí ẹka pọ̀ mọ́ mọ́ bọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dà mí ká kó kẹtọkẹtẹ ẹ <laughs> pé wọ́n rán wọ wá fún ẹ̀ tàn mú mi. Ah, ah, kábíyèsí bá tó pé tí ni mò tààrọ̀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 Jésù tá a kàn mọ́ kí ó wá gbà mí. Jésù tá a kàn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 ni mo wà láàyè mọ́ ó yá ẹ sọ. ìṣèbí ni mo wà láàyè mọ́. jésù wà láàyè nínú mi ó wókè. jésù wà láàyè nínú mi. kì í ṣe mí ni mo wà láàyè mọ́ ó yá. kì ni mo wà láàyè mọ́ láàyè mọ́. Jésù ní ń gbénu mi, ẹ jẹ́ ká kọ́. Jésù ní ń gbénu mi. Nínú mi, nínú mi, ó yẹ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 ìfún wo ní bẹnu adìẹ táwòdì òkè wọn ah, àfi náà mo ń lọ dérí fi gbé òrìn mi wò bí ìran. Ah! ó tẹrù tẹrù tẹrù tẹrù ó dé ó dé gìjà gìjà gìjà gìjà gbẹ́nu ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa.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 ojúgun rẹ̀ là á kọ́ kíyèsí o kàbíyèsí o. ìbéèrè gidi ló sì béèrè àbí ó fẹ́ mú ó kọ ọba àwọn ọba hmm. Michael. arúgbó ọjọ́ hmm. alágbádá iná ẹnì kẹrin nínú iná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 kíkà ọkùnrin ọgbàjá ti sunmi ọlọlọ ọkọ ọkùnrin rúmọ gàlè rúmọ gàlè kábíyèsí kì í ṣe lójú ayé mi lẹ́pa òrìṣà agbábọ̀sálẹ̀ o. abọ́ rẹ̀ ó gbàgbé owó kí òòṣà agbábọ̀sálẹ̀ ni ó ń lo òòṣà tí fúnni lóró mọ́dí ẹ̀sìn kí gbòdìdì ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni. Michael wá sọ fún mi pé Jésù tá a kàn mọ́gi ó kú ó sì jíǹde lọ́jọ́ kẹta. dárí mi bí ọlọ fọlọ gbé omi fọlẹ lọlúlu ìsì ọmọ ṣàṣeyọjú ṣùgbọ́n kò ní ṣe bẹ́ẹ̀ kí ni ṣe bẹ́ẹ̀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 ó lágbára ju jésù tá a kàn má gbé lọ. ó lágbára jù ó lágbára jù. àmọ́ ó wá bọ̀ rẹ̀ tí ọba wa rí bẹ́ẹ̀ èmi fúnra mi ni n ó da ilé òṣàgbàbọ̀sánlẹ̀ n ó dàwó n sì pa gbogbo àwọn ọmọ awo n bàbá sì pa wọn tán n wà para mi. bàbá wa rí bẹ́ẹ̀ dẹ́rù bíbí ọba àti ìwà kìtùnú àbójú wo kò. Ah!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 wọ́n sì jìdì lọ́jọ́ kẹta. èmi àlà kí ìka ọkùnrin mọ sọ́bẹ̀ àkọjá ti súnmọ́ yàrá ọ̀pọ̀ ọkùnrin rúbọ̀kẹ̀lẹ̀ rúbọ̀kẹ̀lẹ̀. ẹ̀yin balógun kẹkẹ àbí náà ti fẹ́ gbàgbọ́ ni kẹ́hìn ló ṣe ní. ẹ̀yin àmọ́ kábíyèsí kílẹ̀ ọ̀lọ́ tó mọ́ ẹ tètè rọ́ọ̀lù kílẹ̀ ọ̀lá tó mọ́ o bí bẹ́ẹ̀ kọ́ iná ràn. òde tẹrù tẹrù tẹrù tẹrù òde òde gíjà gíjà gíjà gíjà gíjà òde. olùpẹ̀wọ̀pẹ̀ olùpẹ̀wọ̀pẹ̀ olùpẹ̀wọ̀pẹ̀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 kéèpè wọ́n sì yọ̀ǹda rẹ̀ padà fún ọ. káre ẹ bọra ní ogi ọ̀rọ̀ àwọn mọdòmọdò tí gbé ní ogi fẹgẹ káre káre káre o káre o káre o káre o káre o káre o. kábíyèsí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 piccolo lobo bíi pàkúté ni ìbàjẹ́ dorí ọ̀gbọ̀n ibi tí rí méjì bá ti fi gbàgà wá orí kọ̀ọ̀bẹ oníbẹ̀rí. piccolo lobo bíi pàkúté ni ìbàjẹ́ dorí ọ̀dàn ibi tí rí méjì bá ti fi gbàgà wá orí kọ̀ọ̀bẹ oníbẹ̀rí. ọ̀dẹ ọ̀dẹ gbà fẹlẹ́ ìpalà kí a fẹlẹ́ ìtẹ́lẹ̀ kí a tó gbé sínú kòtò.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 aleluya o rárá ẹ jẹ́ kí aleluya bí aṣẹ́gun aleluya ẹ̀yin olúwa lógo. ní orúkọ jésù olúwa wa àmín. a ó gbàdúrà ó sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó rán agbára rẹ̀ lọ kó lọ tú àwọn arákùnrin wa sílẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ẹ̀mí mọ́. ó wà lọ́sọ̀rọ̀ ó wà oh sọ fún ọlọ́run kó rán iná rẹ̀ lọ kó lọ tú àwọn arákùnrin wa sílẹ̀ jẹ́ ká gbàdúrà. yóò kó jésù ẹ̀mí wà ọlọ́run ọlọ́run ọlọ́run sílẹ̀.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 ntọ́ fàyọ ìkan tó fàyọ ohun ọ̀gbọ́dọ̀ jẹ́ ọkàn lẹ́wọ́ tọ́ba ibi rí bẹ́ẹ̀ àjẹ́ pé àtẹ̀mí o àtiwọ́ àjọ ìjọ lọ́hùn pé ni àjẹ́ pé àkókò kọ́ lẹ́yìn ọmọkùnrin náà. jésù ta kàn mọ́ ọmọ aládé àlàáfíà wọ́n ní wọlé kẹrin nínú náà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 Ah. Mm. kì í dójú tì ni mm. òun ni máa ń dání ń dè mm. ó máa ń wo ní sàn. ẹ gbọ́ o ẹ gbọ́ o ẹ̀yin olóyè a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fàájì yìí rẹ̀ bá a bá ti kúrò níbí ìtàn ilé ọba náà là ń lọ bẹ́ẹ̀ ni a wà lọ bẹ̀rẹ̀ wẹ̀jẹwẹ̀mu níbẹ̀ àdìgílẹ̀ ni mo ti wí. olóyè oṣù nígbà tẹ ìṣàrò ọba lọ́la bò ó ṣòye bọ́sì ọba lọ́la bọ́sì ọba yẹn kára lórí ọ. lágbàdà bàbá yìí lágbàdà bàbá yìí. bẹ́ẹ̀ sọba lọ́la mọ́. òní gangan ni. bẹ́ẹ̀ ni. bí abọ́rẹ̀ àti gbàbọ̀ sálẹ̀ bá ti fi agbára rẹ̀ hàn. kí ló dùn. bàbá parí ikọ́ sì kù náà ni wípé kí bàbá ó borí ìtẹ́lẹ̀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 ẹ jẹ sán ah. bẹ́ẹ̀ yà ẹ mọ sọ bẹ́ẹ̀. torí ọmọ kan máa kọ́ ni báwo ló já sí ìjọ. kí ló dé lọ́fíìsì òní ẹ̀jẹ̀ dẹ́gbẹ́ dájọ́ púpọ̀ ah, ah, ni. ọ̀ eh, eh, eh, àlọ́ ibi tí màá bọ̀ sílẹ̀ ọ̀dọ̀ sí. ìdájọ́ bá ní yóò lọ níbẹ̀ tó bá lọ yí wọn kọ́ ibo sì dákú tó bá jẹ́ dákú. àjọ bẹ́ẹ̀ ra wa náà ni àjọ kú bì kan náà ni. dandan ni ká jọ kú. lọ́yà o. bá ṣe é gbé àti máa gbé lálà kí á lọ nítorí ọlọ́run dákun má jẹ́ wọn wa mọ́ bí yìí. owó wa ní ṣe jẹjẹ apá mi lójú ẹ sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni yóò wá ní. tẹrù tẹrù. tẹrù mi ní ọ̀dà ni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 nínú mi Jésù Kristi ń gbé nínú mi mo ti kú kò sí láàyè mọ́ Jésù wà láàyè nínú mi. wà láàyè mọ́ Jésù wà láàyè nínú mi kì ṣe mi ni mo wà láàyè mọ́ Jésù wà láàyè nínú mi kì ṣe mi ni mo wà láàyè mọ́ Jésù wà láàyè nínú mi kì í ṣe mi mo wà láàyè mọ́ sí láàyè mọ́ Jésù wà láàyè nínú mi mo ti kú kò sí láàyè mọ́ Jésù wà láàyè nínú mi mo ti kú kò sí láàyè mọ́.